Splendid Cartoon Yorùbá. ẹ̀mí ṣe mí bákan-bákan o ẹ̀mí ṣe mí bákan-bákan ẹ̀mí ṣe mí bákan-bákan. ara oya wàá pariwo bí ẹni tí wèrè bù jẹ wàá kí lóhùn rárá bí ẹni tí ilẹ̀kùn dáfún lọ́wọ́ pa ara àní ní olúwa o olúwa bí ẹni tí wọ́n la igi túbàtù mọ́ lẹ́yìn wà á ní àdá ìyanu o àdá owó o àdá àṣeyọrí o àdá ìgbìgbà àdá tí ẹ fi ṣá Dangote tó fi di olówó this same àdá yìí tí ẹ fi ṣá Ọ̀tẹ́dọ́lá tí ó fi di ọlọ́lá ẹni olúwa olúwa olúwa olúwa ẹ fi ṣá mi ẹ fi ṣá mi ayé ẹ fi vet ẹ fi ṣá mi olúwa olúwa olúwa ẹ ṣá ẹ ṣá ẹ ṣá. Jésù ayé mi tèmi bá mi. Splendid. Kàtún Yorùbá. Àwàdà tí ò lẹ́lẹ́gbẹ́. Fún ìpolówó ọjà, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.